Ìgbà tá stop, pàánò kan ni tán mọ́ ń rí ní etí ọ̀nà. Èèyàn mọ́ ń dúró sẹ́yìn pàánò náà. Á fi ọ̀nà sílẹ̀ fún ẹni tí ń bọ̀ ní ọ̀tún àti òsì.